الله أكبر كبيرا الله أكبر كبيرا الله أكبر كبيرا والحمد لله كثيرا الله أكبر كبيرا الدائم لا يفنى الله أكبر كبيرا لا إله إلا الله أكبر كبيرا والحمد لله كثيرا اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم تسليما كثيرا We give thanks to Allah subhanahu wa ta'ala gratitude to our creator as we understand very well Allah is the creator of universe and all that exist whereas you at the moment you must understand who is your maker. He is a God of God. He is a God of everything. And you must understand very well, He is also Lord of Lords. He is a King of Kings. Where are you? He can do anything. Please and please. And you must understand very well, Allah, nobody, He does not need anybody. And you must understand very well, everyone needs Him. Where are you? Let us think about Allah subhanahu wa ta'ala and we must learn how to submit to Him old wretchedly. My brother and sister, anywhere you find yourself, learn how to concentrate your mind about what Allah subhanahu wa ta'ala says, coupled with what our noble Prophet Muhammad sallallahu alayhi wa sallam brought to us. These are simultaneous instructions from above. My listener out there, we must learn how to bank on Allah, how to worship Him, how to listen to His words. I remain Aji Kamal Uzama. Let us go for a short break. gbogbo òbí àti alágbàtọ́ tó ń fẹ́ ọjọ́ ọ̀la fún àwọn ọmọ wọn ọ̀nà àbáyọ ti dé o ǹjẹ́ o mọ̀ pé iléèwé kan bẹ nílẹ̀ yìí tí wọ́n ti ń kọ́ni pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run Allahu Kamal Group of Schools lórúkọ rẹ̀ jẹ́ agbègbè rẹ̀ dùn wò àwọn olùkọ́ wọn dáńtọ́ bákan náà ni iléègbé tó rẹwà wà fún àwọn akẹ́kọ̀ọ́ ọkọ̀ ọ̀fẹ́ tún wà tí ó máa gbé àwọn ọmọ yín ìwọ náà tara ìtọ́ni nípa ìmọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run àti èdè arabic náà ò gbẹ́yìn eléyìí tí wọ́n ń pè ní marikaz zama tó wà ní ìdó town níjọba ìbílẹ̀ ìdó bákan náà ní lẹ́gbẹ̀ẹ́ àti ọkọ̀ ọ̀fẹ́ tó ń wà fún àǹfààní àwọn ọmọ yín fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three five one three two five eight six zero eight zero three five one three two five eight six alau kamal group of schools níbi tí wọ́n ti ń kọ́ni pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run. نفس واحدة وخلق منها زوجها salamu alaikum wa rahmatulahi wa barakatu. hajj kamal uzama ẹni tí ó jẹ́ atọ́kùn ètò ẹwà islam lórí ìkànnì àgídìgbò eighty eight point seven fm ló ní àǹfààní aláìlẹ́gbẹ̀rẹ̀ fún gbogbo múmìnì àti múmìnà láti kàn sí hajj kamal uzama fáwọn ètò lọ́lọ́kan òjọ̀kan bíi marital counseling and advice ìgbaninímọ̀ràn lórí ètò ìgbéyàwó lọ́nà tí lọ́kọláya lè gbà láti gbé ìgbé ayé ìrọ̀rùn kí ìdílé wọn lè wà ní ìṣọ̀kan matchmaking ìbániwọ́kọ̀ wáyà pẹ̀lú ìlànà ẹ̀sìn Islam olùdarí ayẹyẹ MC lọ́lọ́kan òjọ̀kan bíi nika naming ceremony àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdánilẹ́kọ̀ọ́ ìta gbangba fáwọn ọ̀tọ̀kùlú ènìyàn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú àgbékalẹ̀ ìdè tó yanrantí bíi Lárúbáwá èdè Gẹ̀ẹ́sì àti èdè Yorùbá ni wọ́n fi ń darí àwọn ètò wọn gbogbo láti kàn sí aji Kamal Uzamma ẹ pè sí zero eight zero three five one three two five eight six. فإن خفتم ألا تعدلوا. الحمد لله رب العالمين يا إخوة الإيمان هذا برنامجنا أين أنت؟ كنا في حديقة الإسلام بمعنى في شريعة الإسلام وما هي شريعة الإسلام شريعة الإسلام يا أخي في الإسلام الشريعة هي طريقة مستقيمة من عند الله بلا خلاف ولا باختلاف يا إخوة الإيمان ومن الشريعة ننتقل إلى اجتهاد هذا إلى اجتهاد العلماء بمعنى الفقه الفقه لغة نتكلم على الفهم عن الفهم بالفهم عن الدين بالدين سبحان الله وعلينا بمقاصد الشريعة كذا بحصول الدين مقاصد الشريعة في حديقة الإسلام يفز الدين بنفسه كذا يفز النفس ويفز النسل ويفز العرض كذا بإفز المال وعند الفقهاء أصول الدين ثلاثة حيث نتكلم على معرفة الله بأسمائه كذا وبصفاته معرفة النبي صلى الله عليه وسلم ومعرفة دين الإسلام بأدلة أقسام التوحيد وأصول الدين يشتركان في أديقة الإسلام أقسام التوحيد أيضا تكلم على توحيد هذا توحيد ربوبية وتوحيد ألوهية وتوحيد بأسمائه كذا وبصفاته يا إخوة الإيمان أين أنت بفهم الدين سبحان الله أول شيء في حديقة الإسلام معرفة الله هكذا وبعقيدة الإسلام بمعنى بعقيدة إسلامية سبحان الله توحيد الربوبية من هو الله عندك من هو الله عندي من هو الله عن العالمين سبحان الله هو الله واحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا إخوة الإيمان أحييكم بتحية مباركة جميلة مقبولة في الدار الدنيا والآخرة أقول السلام عليكم والرحمة الله تعالى وبركاته بإذن الله gbogbo òbí àti alágbàtọ́ tó ń fẹ́ ọjọ́ ọ̀la fún àwọn ọmọ wọn ọ̀nà àbáyọ ti dé o ǹjẹ́ o mọ̀ pé ilé ìwé kan bẹ nílẹ̀ yìí tí wọ́n ti ń kọ́ni pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run Allahu Kamal Group of Schools lórúkọ rẹ̀ jẹ́ agbègbè rẹ̀ dùn wò àwọn olùkọ́ wọn dáńtọ́ bákan náà ni ilégbèé tó rẹwà wà fún àwọn akẹ́kọ̀ọ́ ọkọ̀ ọ̀fẹ́ tún wà tí ó máa gbé àwọn ọmọ yín ìwọ náà tara tàṣà máa kó àwọn ọmọ rẹ bọ̀ wá sí Allahu Kamal Group of Schools tó wà ní òpópónà keje ìtẹ̀síwájú gbọ́pàá ológun ẹ̀rú Ìbàdàn kò tán síbẹ̀ o ilé kéwú tí wọ́n ti ń kọ́ni akọ́ni nípa ìmọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run àti èdè arabic náà ò gbẹ́yìn eléyìí tí wọ́n ń pè ní marikaz zama tó wà ní ìdó town níjọba ìbílẹ̀ ìdó bákan náà ní lẹ́gbẹ̀ẹ́ àti ọkọ̀ ọ̀fẹ́ tó ń wà fún àǹfààní àwọn ọmọ yín fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three five one three two five eight six zero eight zero three five one three two five eight six alau kamal group of schools níbi tí wọ́n ti ń kọ́ni pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run. Sources Point, bring it in. Èyí jima Jímọ̀ ọjọ́ ńlá, ọjọ́ akhi fil islam adu ọpẹ́ fún Ọlọ́run ọba tó yẹ ká máa dúpẹ́ fún ọba tó ní gbogbo nǹkan ọba tí gbogbo nǹkan padà sọ́dọ̀ rẹ̀ ọba tó ṣe pé òun mọ̀ wá tòró ń ló ma wá ǹjẹ́ àwa wá mọ̀ ọ́ báwo la ṣe fẹ́ mọ̀ ọ́ báwo la ṣe dọ́lọ̀ mọ̀ ọ́ báwo la ṣe lágbọ̀ọ́yé Ọlọ́run hmm. ibi kájọ́sìn fún láàfin dọ́lọ̀ mọ̀ ọ́. Al-Irfan bil Ibadah. We are going to know Him very well why we are worshiping Him, why we are submissive to Him. Our service to Him will make us understand that, okay, Allah is our maker, is our what? He is our maker, is our creator. Tabasin, bá sìn bọ́mọ ọ̀dọ́ bá sìn ọ̀gá tinútinú. tọkàntọkàn ti farabalẹ̀ dáadáa yóò dọ́gà nìmọ̀ hmm, ò ń sin ọ̀gá rẹ ìgbà tọ́gá rẹ yóò bínú ọgbọ́dọ̀ ìgbà tọ́gá rẹ ń yọnu kí wá ni mò ń ṣe mi ti fi ìwà ni mo mi lè fi máa yọnu bó o irú ọmọ wo ní dárú ẹ̀ mọ̀ ọmọ tó bá farabalẹ̀ tó ọ̀gá ni gbogbo ẹni tó gbogbo ẹrú sìn tó bá sin ọlọ́run ọlọ́run lọ̀gá àwa lẹ́rú ẹrú tán yányán ni wá lọ́dọ̀ ọlọ́run àpèjúwe wa sọ́lọ́run bọ́lọ́run ti pè wá nìyẹn òun ló ni wá a gbọ́dọ̀ mọ̀ dáadáa a lè ṣèṣe ọ̀gá toró ń lọ̀gá a ọlọ́run lọ̀gá ọlọ́run làgbà ọlọ́run ni gbogbo nǹkan ọlọ́run ló yé ọlọ́run ló yé ọlọ́run ló mọ̀ gbogbo nǹkan pátápátá àlọ́lọ́run ló ní bọ́ọ̀ wa la sì fẹ́ dọ́lọ̀ mọ̀ a wà nínú ayé ni o à ń sayé ni o ó yẹ ká lè mọ̀ pé ayé àtàwa tá à ń sayé àtàyè tá a wà nínú ayé àlógún ọlọ́run gbogbo ẹ̀ ọlọ́run ní inna narithul arda wa man alayha man alayha wa ma alayha subhanallah man alayha. بعقل ومن وما عليها بدون عقل سبحان الله ẹ dákun sáà wá mọ Ọlọ́run bó ti yẹ ká mọ Ọlọ́run tá a bá ń sọ̀rọ̀ òfin Ọlọ́run tọ́lọ́run fi rán Ànábì wa Muhammad tí ò ní ìpàsípayọ nínú àkọ́kọ́ ń bẹ̀ ni ká mọ Ọlọ́run a mọ̀ a mọ̀ tá a bá wá mọ̀ a mọ̀ wá jọ́sìn fún àbí bẹ́ẹ̀ kọ́ látara pàǹjọ́sìn fún àwa dààmú dáadáa ẹ dákun àyẹ̀wò la wà nínú ayé kí ni ń dà wá láàmú kí ni ń dà wá rú kí ni ń dorí wá rú kí ni ń dètòrú máa lọ́wọ́ tá a fi ń lérò pé àbí nǹkan kan tún ń bẹ ni yàtọ̀ sọ́lọ́hún àìláròjinlẹ̀ ni subhanallah alfikrotu ibn al-akili subhanallah tí wọ́n bá ń sọ pé ta ni ènìyàn nínú ayé ẹn tó ní ronú àròjinlẹ̀ ni atafakur atafakur akul subhanallah atafakur bilakil fi wi'a'i wahid inú gbàkan láti bá ìrònú àti làákàyè ẹ dákun ta ni ọlọ́run ìbéèrè yìí àwọn èèyàn máa ń béèrè rẹ̀ ìdáhùn rẹ̀ o ìdáhùn rẹ̀ kì í sin tó jìnnà ta lọ́lọ́run nígbà tán ní àmọ́ lọ́n ta lọ ta lọ́ba tí ta lọ́ba tí wọ́n sọ pé ká mọ̀ ọba tá à ń sọ yà lóun ló dá gbogbo nǹkan gbogbo ntí mí àti ntí ò mí ọlọ́run ló dá kò sì sí ntí ò mí àwa la sọ pé ò mí torí pé màwa ò tó nǹkan nípa ntí ò gbogbo nǹkan pátá ní mí gbogbo nǹkan pátá hmm. ní mí ìtọ́lọ́mbá ni ó mọ̀ mí mọ́ ni ò ní mí mọ́ ya ilaha illallah allahu akbar alọ́lọ́n tóbi fawqa kulli kabir lórí gbogbo tó tóbi ayna anta bí àrífáìnà rahman ẹjẹ́ àmọ́lọ́hún báwo láti mọ̀ ẹjẹ́ àsìn mushkilatul kubra we have biggest problem among human beings kí ni ìṣòro ayé wa tó fi wá dàbí ìgbà tó bá ṣe yí pé ẹlòmíì wá ń lo ayé bí ìgbà tí yóò lọ jábọ̀ وإذا كان هذا بوجود شيء بمعنى كان شيء قبل شيء tẹ́ ẹ bá ti rí i pé nǹkan kan ń bẹ nǹkan kan ní ń bẹ kó tó di pé nǹkan kan ń bẹ ọ̀n bẹ ni tó bá yà ò ní ever resisting even when everything is perish where are you think about him he is powerful he is a winsome. He doesn't need anybody. He doesn't need anyone that indeed, but everyone needs him. Think about it. Ẹ dẹ́kun, ẹ jáwó dáadáa. Ọlọ́run gbogbo ohun tí ń dà wá láàmú kò yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo ohun tí ń ṣe wá yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ dẹ́kun, ká gbọ́lọ̀ ń yé ká sìn tá a bá sìn á gbọ́ yé. Tá a bá ti sìn tá a bá ti gbọ́ yé àní ní ṣòro kankan á tẹ̀lófin rẹ̀ subhanallah alukurani tá n sọ yìí òun náà ló ní òun náà lọ́lọ́run fi ní ká máa ṣètò gbésí ayé wa òun náà ni ó tún fi dájọ́ lé wa lórí tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ó dẹ̀ sọ fún wa pé tọ́ min karamatil insan subhanallah inú àpọ́nlé tọ́lọ́run fún ọmọ ènìyàn subhanallah wàlánà làhàdà wàlánà làákìl ọlọ́run fún wa làákàyè alasa irelka inat lórí gbogbo nǹkan yòókù ti ń bẹ wàhánà làákìl سبحان الله دليل المرح نحتاج إلى هذا إلى العقل ẹ̀dá kan ẹja bira wa àmọ́ èyí tí ń ṣe wá tọ́pọ̀lọpọ̀ fi ń sẹ́rí padà kúrò níbi àṣẹ ọlọ́run ẹ̀dá kan ẹja gbọ́ wáyé dáadáa wa hunaka farqu bayna al-amal wal-amr al-amal wal-amr subhanallah kana al-farqu bayna hadha bayna al-amal wal hadha wal-amr al-amr lillah. لله الأمر حجة حجة الكبرى من القرآن لله الأمر من قبل ومن بعد أين أنت بأمر الله سلم لقدرة الرحمن gbà fọlọ́hún gbà سوي ọba tá à ń sọ yìí tí wọ́n bá ní nǹkan kan bẹ nǹkan yẹn ń tara rẹ̀ ni àwọn tí wọ́n bá ní bẹ àwọn náà ń tara wọn ni wọ́n jọ ń tara wọn ni dọ́ẹ̀fọ̀ tọ́ọ̀lì wal matlub ntí wọ́n sọ pé ń bẹ àtàwọn tí wọ́n sọ pé nǹkan ń bẹ gbogbo wọn jọ ń tanra wọn ni alágbára ọlọ́run agbára ọlọ́run àṣẹ ọlọ́run lágbára ọlọ́run ẹ jókòó dáadáa iṣẹ́ wa iṣẹ́ tó pọ̀lọpọ̀ ń ṣe láyé ní jẹ́ pọ̀lọpọ̀ ogun rí kúrò níbi àṣẹ ọlọ́run ó wá ká lágbọ́yé ẹ̀ dáadáa ọ̀tọ̀ ni iṣẹ́ ọ̀tọ̀ làṣẹ inú iṣẹ́ àtàṣe ìwo ló jura wọn lọ ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì hmm, ẹ jẹ́ á ronú sí dáadáa àṣẹ jùṣẹ́ lọ لا عمل إلا بالهذا إلا بالأمر هذا الأمر أكبر أكبر من هذا من العمل سبحان الله تفكر أيها الإنسان أجارونو دادا كيلو للي وقول جوانا طولون iṣẹ́ wa tá à ń ṣe nínú ayé ibi tí iṣẹ́ gbẹ́ lòmíì dé nínú ayé ó wá ń wo rẹ̀ báyìí pé sóun sì lè rí ṣé nǹkan kan tó lè ṣẹlẹ̀ mọ́ yàtọ̀ sí tó ń fẹ́ nínú ayé. ẹlòmíín ríra rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ pé ibi tó ń dé nínú ayé ìsè nǹkan kan tún lè ṣẹlẹ̀ mọ́ àìnírònú àròjinlẹ̀ ni máa fà á tẹ́rù máa fi ṣe ọ̀gá rẹ̀ ọ̀gá tó wà lọ́dọ̀ rẹ̀ ọ̀ ń wá oore lọ́ọ́ fi wà lọ́dọ̀ rẹ̀ kí wàá lóde sọ́gà náà lọ tún gun orí sí tó o bá gun orí sí ó ń túmọ̀ sí pé òpin sóore rẹ nìyẹn ẹni tó wá wúra ẹ̀ títí tó bá ní ìtúnsí nǹkan kan mọ́ sí ọlọ́run tó ní gbogbo ayé ó ń túmọ̀ sí pé òun náà fòpin sí oore rẹ̀ nínú ayé nù ni tó bá wá lóore nínú ayé gbogbo ore tí ò ní nínú ayé òpin ni fún kò ní lóore lọ́dọ̀ ọlọ́run tá a bá sì kú láyé àyè mí tún bẹ hu náà ilà ahùn lèk máa ilà naa lèk mi ní hàdá ni hàdà àn àn wajhi al-ardi subhanallah khurujuna min hàdà. من وجه الأرض إلى تحت الأرض ومن تحت الأرض إلى حياة البرزخ ومن حياة البرزخ إلى يوم العرض ومن يوم العرض نحتاج إلى الحساب أين أنت بكلام الرحمن ẹ dákun ẹ já ronú dáadáa ẹ má jà gbàgbé mo sọ fún wa iṣẹ́ wa al-amal subhanallah sawfa yafna iṣẹ́ tán al-amru la yazalu aláṣẹ ọlọ́run kò ní yẹ kò ní gbò nothing shakes it. nothing shakes him ha ẹ dákun torí ọlọ àṣẹ Ọlọ́run kò sí tí ó kọlù mm. ẹ má jà gbàgbé ọba tí wọ́n ń pàṣẹ kò sí nǹkan kan tí ó ṣe bí ó ti máa wà lọ kẹrin kése nìyẹn àwa la lópin torí abẹ̀rẹ̀ ń bì kan wàlákàlìbìdáyà ọ níbi tó o ti bẹ̀rẹ̀ ọba tá à ń sọ yìí lábìdáyà lábìdáyà tawala nìhàyà al abadiyu sarmadiyu azaliyu la olùkàbàlù ẹ dẹ́kun ẹja ronú dáadáa á júùrí ọlọ́run fún wa dáadáa torí bọ́pọ̀lọpọ̀ ti ń sáyé sípò kan lọ wà nínú ayé ni ipò wo lọ wà nínú ayé wọ́n ti lòókù lánàá gbogbo nítorí ire táwọn èèyàn bá ṣe lónìí àwọn kan ti ṣe ṣáájú kí wàá ní dà wá láàmú ṣíṣẹ́ náà wá ni láàfin wá ríra wa àbí nǹkan kan àbáyípadà kan ló bá wa nínú ayé làwọn àwò pé hẹ́ẹ̀ kò sí ní tó tún mọ́ eru abàmígbà míì ti ń bá rí ọmọ sẹ́mi lọ́dọ̀ ọ̀gá rẹ̀ káti ẹ̀ tó dọ́dọ̀ ọlọ́run àwọn pé láàrin ara wa ah, ah, ọlọ́run sáfọ̀gá sáàrin ara wa gbogbo àyè pátá lọ́lọ́run ti ń júwe ara rẹ̀ subhanallah wa fi kulli shay'in lahu gbogbo àyè lọ́lọ́run ti mọ́ júwe ara rẹ̀ ọ̀gá sọmọṣẹ́ kò sí nǹkan kan mi ọlọ́run ní ẹ̀ńtọ́lọ́run bá fi síwájú rẹ̀ mọ́ràn ọlọ́run fìyàn síwájú rẹ̀ ọlọ́ọ̀jú lọ lọ́jọ́ orí sọ̀fẹ́ kú omi tó wà ní. ṣé bí àwọn kan sọ̀gálé wọ lórí ìwọ náà sọ̀gálé àwọn kan lérí ìbáyé ti wà nù ni. a wà ṣe sùúrù tí a bá wọn ṣe sùúrù dáadáa ẹ dákun àwọn sọ̀hábà kan bẹ tí wọ́n gbapò lọ́dọ̀ ànábìwá Muhammad wọ́n láàyè nílé ànábìwá Muhammad wọ́n láàyè nínú ẹbí ànábìwá Muhammad ẹ dákun torí kíni ni la ilaha jala shay'in bi khidmatin khalisatin maqbulatin mashmulatin wallahi hadha khairiya torí pé wọ́n lánìyàn dáadáa wọ́n sì farasìn wọ́n farasìn àmì ìta àríláyé gan nísìn lágbárin àwọn ènìyàn ọmọ ṣẹ́ tí ń sọ ọ̀gá rẹ̀ lówó ọmọ ṣẹ́ tí ń sin ọ̀gá rẹ̀ tó nǹkan mọ́ òun náà wàá tún ni ìṣesí náà la tún wá bá dọ́dọ̀ ọlọ́run ọba tó ní gbogbo ayé ọ̀pọ̀lọpọ̀ wa ń retí ń tọ́lọ́run ó ṣe kó tó sìn ọlọ́run tó wá ṣe é fẹ́lòmíì tán ọ̀tọ̀ tó ní ti ń ṣe lẹ́yìn ìgbà tọ́lọ́run tó ṣe é fún tán ayida anta subhanallah almulku sọ́ọ̀fọ̀ yẹ̀fùnà ọlá ayé ò tán ọlá ààrẹ ò tán ìwọ tó wà ń di ọlá ọ̀ tán ọba tó lọ́lá tó fún ọ lọ́lá ni ò ní tán torí òun ló lọ́lá òun ló lọ́lá òun lọ́lá òun lágbára ọ̀la tó ń bẹ lọ́wọ́ rẹ̀ torí òun ló jókòó lórí gbogbo ohun tí ń jẹ́ ọlá ayé pátá subhanallah tuutil mulka man tasha hadha huwa allah wa tanza'u wa tadhillu yóò gbà yóò fún yàn yóò fàyọ yóò yọ sísan wa ní jọ wá lójú ẹ dákun gbogbo àwọn tó ń ráàyè kọkàn ààyè kọ̀ọ̀kan dìmúnú ayé ẹsẹ̀ pẹ̀lẹ́ ikú ní baṣọ lọ́rùn ewúrẹ́ ó pọ̀ nígbà tá a sọ pé tán ìgbà báyìí ní lò ìgbà báyìí ní lò láàyè wọn ní tẹ́ni ọ̀bá ilẹ̀ lòmí ò lò láàyè tó wà nínú ayé agbá àṣẹ ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run ò ní jẹ́ àníṣe tá à ń ṣe àṣẹ ọlọ́run borí ẹ̀ ẹ má jẹ́sẹ́ ẹwọ́ dí wa lọ́wọ́ àti sin ọlọ́run ẹ má jẹ́sẹ́ ẹwọ́ dí wa lọ́wọ́ aglabu mina aglabu min the nas ọ̀pọ̀ ènìyàn nínú ayé tó ń bá ní kí ló tẹ̀ fi sin lọ́n dáadáa yóò láàárọ̀ ààyè tó nǹkan mọ́ ni ọwọ́ ti dí jù in fact mi ò ráàyè lọ sí mosque dáadáa mọ́ in fact ah gbogbo ẹ e ti wá àsìkò yẹn ti di sẹ́yìn pé jọ̀ọ́ la máa ń ráyè la máa ń lọ sí jáde ìjọ́ la máa ń ráyè la máa ń ṣàdúrà dáadáa ìjọ́ la máa ń ráyè la máa ń ṣègbá ìjọ́ la máa ń ráyè la máa ń rọmọ kọ́mọ ìjọ́ àráyè tó bẹ́ẹ̀ mọ́ gbogbo nǹkan ti di àlàámàlù iṣẹ́ iṣẹ́ mọ̀ ni iṣẹ́ mọ̀ ni sáwùfọ̀ yẹ́fúnà ayédèlè màlù àwọn òṣìṣẹ́ gàdà ńgbà tá a níṣẹ́ tán sáwọn tí ń ṣiṣẹ́ ni wàá ní tán aláṣẹ ọlọ́run borí iṣẹ́ àṣẹ ọlọ́run borí ẹni tí ń ṣiṣẹ́ ẹja pẹ̀yìndà ẹja pojúdà ẹja bojú wẹ̀yìn ẹja padà sọ́dọ̀ ọlọ́run ọba tó ní gbogbo nǹkan ayina antaf ayina allah fi nafsik subhanallah wàhálà hababitallah hadha su'al sọ́ọ̀sì nífẹ̀ẹ́ ọlọ́run sá ẹlòmíì ò ló nífẹ̀ẹ́ ọlọ́run ọ nífẹ̀ẹ́ ọlọ́run ọ̀sìn lọ́run tọba nífẹ̀ẹ́ ọ̀gá rẹ̀ ní àárín ara wa tọba nífẹ̀ẹ́ ọ̀gá rẹ̀ ò ní bọ́gà rẹ̀ làgídì tó bá ṣe yí pé ní òun retí pé kó tó ọ̀gá yẹn kó sì ju ọ̀gá yẹn lọ ní tòótọ́ pàápàá jùlọ ó tún pọ̀ ọ̀gá tá a rí i pé wọ́n lánìyàn rẹ̀ wọ́n mọ̀ tún fi ahọ́n bẹ́ lọ́hùn pé ọlọ́hùn gbogbo àwọn ọmọ mi àwọn ọmọ àwọn tí àwọn ọmọ sẹ́ mi àwọn ọmọ tí mo kọ́ jẹ́ wọ́n jù mí lọ gbogbo ọ̀gá tí bá ń sọ bẹ́ẹ̀ ọ̀há wọ́n wọ̀ fi hadi kọ́tẹ́ rahman inú ọgbà ọlọ́run ló wà kọ́ ọmọ sẹ́ni kó mọ wúwo èṣù wọ́n máa ń lẹ́kọ̀ọ́ mẹ́sù ni ẹ jẹ́ bira wa léèrè dáadáa ayna nahnu fi hadiqatillah ayna nahnu fi hubbi rahman ayna nahnu fi hubbi rasul ayna nahnu fi kitabillah ayna nahnu fi hadha fi kalami rasul. àwàdà nínú ọ̀rọ̀ ọlọ́run àwàdà nínú àṣẹ ọlọ́run àwàdà nínú pétọ̀ ọlọ́run ni ẹ dúró síbi sáà sì dúró síbẹ̀. waman yata'adda hududallah faqad zalama nafsahu gbogbo ẹni tó bá ti tayọ àlà ọlọ́run ibi tọ́lọ̀ ní a dúró sí ibo lọ́lọ́run ní a dúró sí ó ní a dúró sí inú ọgbà ìjọsìn òun pé ẹ máa sìn mí ẹ máa sìn mí iṣẹ́ tà ń ṣe yẹn ó ti bò wá lójú ó ti bò wá lójú ọba tó wá ọba tó ní tà ń ṣe ń tí gbogbo nǹkan kan bá dí wa lọ́wọ́ tí ò bá jẹ́ àṣírí àyè ọlọ́run ẹ̀sìn lókù tí ó tẹ̀lé o a bá wo ẹlòmíì báyìí nínú ayé àwọn àmọ́ béèrè pé wà á máa àǹtà yóò ní àná àná wọn ní ta yóò ní i am I am you are nothing when you are not worship him you must learn how to submit to him you must learn how to do right thing at the right time you must learn how to read the right book from the right apostles where are you ẹ dákun ẹja bìrà wa léèrè dáadáa bọ́pọ̀ tí ń ṣe yìí ó kù díẹ̀ káàtó mo ah alẹ́ ìbọ̀rọ̀tù alẹ́ ìbọ̀rọ̀tù عن أحوال الناس العبرة عن هذا عن حركات الإنسانية bọ́pọ̀lọpọ̀ tí ń ṣe akànwá wòye sí àwa rí i pé kí ni ò jáwọn èèyàn tẹ̀ láṣẹ ọlọ́mọ iṣẹ́ ni iṣẹ́ ni tẹ́lómìn bá ti rí jájẹ nínú ayé báyìí kò mọ tí ń ṣe mọ́ kò ní sin lọ́mọ ẹ dákun jẹ́ àgbàgbé ma'arifatullah ma'arifatullah bí máa nana takalẹ̀ ma'ala tawhid rububiya ya ikhwatal iman ọmọ ènìyàn tí ń gbọ́ mi ẹ má jẹ́ àgbàgbé ọlọ́run làgbà ẹ má àgbàgbé ọlọ́run làláṣẹ ẹ má àgbàgbé àṣẹ ń bẹ lọ́dọ̀ ọlọ́run o ọba tó ní wa kò ní pa wá my regular number tí ẹ lè pè mí sí lẹ́yìn ètò zero eight zero thirty five thirteen twenty five eighty six zero eight zero thirty five thirteen twenty five eighty six lẹ́ẹ̀kan sí zero eight zero 35 13 25 86 يا ربنا يا إلهي أنزل علينا السعادة واجعل لنا البركات بجاه خير البرية يا خالق كل شيء من نور العالمين يا مستجاب دعائي كني من شر الأنام السلام عليكم ورحمة الله تعالى وبركاته سوداكم دامي لولا إني جمع إني جمع